aláròye máa wí o. ògbólógbòó oníṣòwò egbòogi olóró yìí sá kúrò ní South Africa Imo lọ́wọ́ ti tẹ̀ ẹ́ ọ̀rọ̀ Yorùbá tó ní ẹgbẹ̀rún sàámù kan kò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́ ló wọ ọ̀rọ̀ ọkùnrin ẹni ọdún méjìlélógójì forty two tí wọ́n pe orúkọ ẹ̀ ní Joaquin Chikaudi Mbonu àtàwọn ẹmẹ̀wà rẹ̀ kan okòwò egbòogi olóró tíjọba ti kà léèwọ̀ ni wọ́n ń ṣe wọ́n sì ti pẹ́ nídìí iṣẹ́ burúkú náà dáadáa débìí pé lórílẹ̀‐èdè South Africa ni wọ́n ti kọ́kọ́ kéde pé àwọn ń wá afurasí ọ̀daràn yìí ló bá sá mọ́ àwọn agbófinró ibẹ̀ lọ́wọ́ àmọ́ ọwọ́ pàpà tẹ̀ nípínlẹ̀ Imo agbẹnusọ àpapọ̀ fún àjọ tó ń gbógun ti jíjẹ mímu lílò àti ṣíṣe okòwò oògùn olóró nílẹ̀ wa national drug law enforcement agency ndlea ọ̀gbẹ́ni fẹ́mi babafẹ́mi ló fi ìṣẹ̀lẹ̀ yìí tó aláròye létí nínú àtẹ̀jáde kan tó fi léde lọ́jọ́ ìṣẹ́gun túsídéé ọjọ́ kẹsàn-án oṣù keje tá a wà yìí babafẹ́mi ní afurasí yìí àtàwọn èèyàn rẹ̀ kò ní egbòogi olóró méjì tí wọ́n ń ṣe lọ́pọ̀ yanturu ju ọ̀kan báyìí tí wọ́n ń pè ní methamphetamine lọ òun lóògùn yìí máa ń pààyàn lọ́bọ̀lọ́ọ̀ orúkọ ìnagijẹ tí wọ́n ń pè ní npurummiri oògùn líle tó sì lè tètè gbẹ̀mí èèyàn ni alūkkóró ní níṣe làwọn dọdẹ olórí ikọ̀ arúfin yìí ìyẹn joaquin lọ sílé olówó ńlá rẹ̀ kan tó wà lábúlé umuomi lágbègbè uzogba ezenomi níjọba ìbílẹ̀ ikeduru nípínlẹ̀ imo wọ́n ní káàkiri ìpínlẹ̀ Imo àti ìpínlẹ̀ Rivers làwọn eléyìí ní ojúkò ibi tí wọ́n ti ń po èròjà egbòogi burúkú wọn pọ̀ àti pé àwọn ni wọ́n ń pín oògùn náà sí gbogbo agbègbè ilẹ̀ Ìgbò àti tàwọn ìlàjẹ káàkiri Babafẹ́mi tún ṣàlàyé pé lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ táwọn ti ń fimú fínlẹ̀ tí wọ́n sì ti ń dọdẹ àwọn atiláwí yìí ikọ̀ àwọn ẹ̀ṣọ́ ndlea tí wọ́n máa ń ṣe àkànṣe iṣẹ́ lọ ká arúfin náà mọ́lé rẹ̀ lọ́jọ́ karùn-ún oṣù keje ọdún 2024 wọ́n sì mú un ṣíkún pẹ̀lú ọmọọṣẹ́ kan kenneth shibuke ofoegbu ẹni ọdún mẹ́rìnlélọ́gbọ̀n lòun wọ́n tún ká ọ̀pọ̀lọpọ̀ egbòogi ọ̀ràn náà mọ́ wọn lọ́wọ́ wọ́n sì bá ìbọn afọtasọ̀kò kan àti ọ̀pọ̀lọpọ̀ ọta ìbọn ní wọn àwọn ẹrù òfin tí wọ́n rí gbà lọ́wọ́ wọn lọ́jọ́ náà ni egbòogi methamphetamine tó tẹ̀wọ̀n okòólénírínwó gíráàmù iodine tí wọ́n máa ń fi tẹ́lẹ̀ methamphetamine wọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin àbọ̀ gíráàmù lòun àti sodium bicarbonate ìwọ̀n ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta gíráàmù ẹ̀yìn náà lọ̀rọ̀ wá kan ti ìbọn àti ọta ìbọn àtàwọn nǹkan míì lọ́gán làwọn ndlea ti tún kọrí sí ibùba afurasí yìí tó wà ní ojúlé kọkànlá Redemption Avenue nílùú Port Harcourt ìpínlẹ̀ Rivers ibẹ̀ ni wọ́n tún ti ṣalábàápàdé ọ̀pọ̀ egbòogi olóró tí wọ́n kó pamọ́ bákan náà ni wọ́n tún lọ ṣàyẹ̀wò sí ilé ọ̀rẹ́ tímọ́tímọ́ afurasí yìí kan tó ń gbé níjọba ìbílẹ̀ Njaba nípínlẹ̀ Imo odò emena Pedro Chinendu lórúkọ rẹ̀ ọkùnrin náà ti sá lọ àmọ́ wọ́n bá egbòogi olóró rẹpẹtẹ lọ́dọ̀ tiẹ̀ náà pẹ̀lú ìbọn afọtasọ̀kò míì àti kóló ọta ìbọn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n babafẹ́mi ní àwọn sì ń bá ìwádìí níṣó lórí ìṣẹ̀lẹ̀ yìí àti pé lópin ìwádìí gbogbo àwọn afurasí tọ́wọ́ tẹ̀ yìí ni yóò fojú balẹ̀-ẹjọ́ faith adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv